ògógó là ń gbóhùn agogo dùgbẹ́dùgbẹ́ là ń gbóhùn akérèǹgbè QH radio akra ni orílẹ̀-èdè Ghana lórúkọ aláṣẹ àtolùdarí tó fi mọ́ gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso lápapọ̀ à ń dúpẹ́dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn gbogbo tẹ́ ń gbọ́ wa ní gbogbo ìgbà torí pé ohun tí ẹ ń fẹ́ la ń fún yín nígbà gbogbo ẹ gan ni o àjọṣe wa ò ní bàjẹ́ wàyí o a tún ti gbé tòótò ní dé kọ́díàm sars ó tún ti wà ń kalẹ̀ kẹ́ máa bá wa kálọ̀ àti gbalẹ̀ agbáta àtọ̀ láti fi nǹkan tó ń lọ káàkiri àgbáyé tó yín létí lórí ìkànnì náà ni ìkànnì tí gbogbo ayé ń gbọ́ QH Radio Accra to the world gbogbo yín lè ṣàtìmọ̀ Quadri Hamzat the genius presenter of our time international presenter tó ta lẹ́nu kì í múmu lómú kì í fọ́lọ́lọ́ fọ́hùn ó ní gbogbo àgbáyé fi ń gbọ́ ní gbogbo ìgbà fún ìkéde àti polówó ọjà ẹ bá Quadri Hamzat sọ̀rọ̀ lórí aago plus two three three five seven eight four eight two nine eight zero tàbí plus two three three five five four one five one six five nine ẹ tún lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé www.qhradio.org qh radio accra to the world. bó ṣe jẹ́ ònìyàn gbogbo ẹni tẹ́jú olólùfẹ́ wa ẹ jẹ́ kí a máa kí yín wípé ẹ tún kú àmójúbà wa lórí àkótún ètò eléyìí tí a pè ní current affairs bó tiẹ̀ jẹ́ pé current affairs wa ní gbogbo ìgbà a sọ fún pé ó ní kókó nǹkan tí ó máa ń bá dé ó dẹ̀ ní nǹkan tí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ó máa ń bá lọ. ǹjẹ́ mọ̀ pé dídé tí a dé sí orí ètò lọ́tẹ̀ yìí nǹkan tí a gbé wá ọ̀rọ̀ tó jẹ́ pé ó tún bá bùnmí yọ ni tá a lè mọ̀ pé torí pé a ti sọ pé àní dákẹ́ náà ló fàtà tó fi máa gbé òun náà wá òun náà ni látàrí ọ̀rọ̀ kan tí wọ́n ní Naira Marley sọ láìpẹ́ yìí nígbà tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan ní àsìkò ìgbà kan tí àwọn èèyàn kan tí wọ́n fetí kọ́ ọ̀rọ̀ kan wọ́n ní Naira Marley sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé owó tí òun san fún Mohbad wọ́n ní Naira Marley fi sínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò ń ṣe àkáǹtì Mohbad lòún sanwó yẹn sí mo ní kákọ́mẹ́gẹ nǹkan tó sọ yẹn ò yé mi wọ́n ní Naira Marley wọ́n ló sọ pé owó tóun san fún Mohbad gẹ́gẹ́ bí àwọn owó iṣẹ́ tó ṣe ń gbà ayé ẹ̀ wọ́n ló ní àkáǹtì tó máa sanwó yẹn sí fún un wọn ló ní kò ń ṣe àkáǹtì Mohbad kò ń dẹ̀ ṣe Mohbad ló ní àkáǹtì yẹn ṣé ẹ̀dẹ̀mọ̀pá wa ò sí mbẹ̀ mo dẹ̀ mọ̀ pé yìí tẹ́ jẹ́ fáǹsì wa ìgbà míì gan wà tó jẹ́ pé yìí gan mọ̀ ń yára láti gbọ́rọ̀ ju àwa gan lọ àsìkò míì wà tó jẹ́ pé information míì gan wà tó jẹ́ pé kó tó tẹ àwa gan lọ́wọ́ níta kan máa rí ni pé ó ti dọ́wọ́ ẹ̀yìn fáǹsì nígbà tí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé. Naira Marley ní owó tí òun máa ń san fún Mohbad nígbà yìí látàrí àwọn iṣẹ́ tó ṣe fún ipò sọ pé àkáǹtì màmá Wùmí àti àbúrò màmá Wùmí òun ni àwọn ibi tó máa ń sanwó sí ẹgbẹ́ ṣó lè pọ́sibù ṣáá ṣó lè rí bẹ́ẹ̀ ṣáá but wọ́n ní tí Naira Marley sọ nìyẹn wípé àkáǹtì tó máa sanwó sí fún Mohbad kò ń ṣe àkáǹtì rẹ o wọ́n ló sọ pé àkáǹtì màmá Wùmí àti àbúrò màmá Wùmí ni ṣé ó pọ́sibú kìrú ẹ̀ ó ṣẹlẹ̀ ṣá wọ́n ní bó ṣe jẹ́ gangan làwọn ṣe sọ fún mi yẹn mo ní ha ọ̀rọ̀ yìí ti wá kọjá nǹkan tá a kàn lè sọ lásán báyìí ayé mo rí i pé kẹ́ ẹ tiẹ̀ tó kíyàn kẹ́ ẹ tó tara bọ ní ètò ẹ̀ jẹ́ ká dùfẹ́ akíyàn kọ̀ọ̀kan wá wọlé láti lè jẹ́ pé kí àdùfẹ́ kí àwọn èèyàn nígbà tí àdùfẹ́ akéwì náà ń gbáradì láti wáá fi ewì kí àwọn èèyàn káàbọ̀ ẹ jẹ́ àfẹsẹ̀ kan kọjá lọ sí iléeṣẹ́ oea apps iléeṣẹ́ tó jẹ́ pé tewétegbò ni wọ́n ń tà orílẹ̀ Spain ni wọ́n wà wọ́n dẹ̀ ní branch kan náà ní United Kingdom ṣùgbọ́n Ìjẹ̀bú Òde náà ti máa ń kó gbogbo àwọn product wọn yẹn wọlé sí Europe tí ẹ̀yin náà bá wá ṣàkíyèsí kankan nínú ara yín tí ẹ rí i pé ó nílò kẹ́ lo àwọn oògùn ìbílẹ̀ láti lè jáde kúrò ẹ pè wọ́n ní iléeṣẹ́ oea apps bákan náà ni ti ọṣẹ túdè spiritual soap tí a ti bá wọn polówó ẹ̀ láti twenty twenty one gbogbo àwọn tó ń ra ọṣẹ túdè yẹn wọ́n ní táwọn bá ti lo ọṣẹ yẹn táwọn bá ti fi wẹ̀ báyìí wọ́n ní ṣe ló máa ń já àwọn nǹkan tó dàbí ìdè kúrò lára wọn wọ́n ní ṣe ló máa wá dàbí ìpọ́ṣẹ yẹn gẹ́gẹ́ ló fi problem láwọn lára tí àwọn bá ti ra ọṣẹ túdè wọ́n lọ́gàá àgbà tó ní iléeṣẹ́ yẹn sọ pé káwọn fi wẹ̀ táwọn bá dẹ̀ ti fi wẹ̀ báyìí gbogbo nǹkan burúkú tó bá ń dí àwọn lọ́wọ́ tó ń dí wọn lọ́nà wọn ló máa kúrò ń lọ́wọ́ kan ẹ jẹ́ agbọ́pọ̀lọ́wọ́ iléeṣẹ́ oea lẹ́yìn ìgbà yẹn àdùfẹ́ akéwì máa fi ewì kí wa káàbọ̀ àwọn àtàràbọ̀nú ètò ṣàṣàn ọ̀rọ̀ tí Naira Marley sọ tá a gbọ́ nìyẹn o orí ẹ̀ ládẹ̀ máa bẹ́ẹ̀sì gbogbo ọ̀rọ̀ wa lé lórí ní àsìkò yìí ẹ kú kalẹ̀. oea house and shrub spices. oea jàǹgbà gidi gbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọ́p kọkùnrin ó ṣèṣe akọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹsẹ ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and strop spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ òun náà nìyẹn ìlera gbogbo rẹ̀ ló jẹ́ wọ́n lógún ẹ jẹ́ sáré fún ní fóònù nọ́mbà ọ̀gá àgbà tó nílé iṣẹ́ oea ẹbí wọn lè rìn e nípa ọṣẹ tún lè yẹ gbọ́ ìpolówó wọn lórí ètò wa ní qh radio nọ́mbà wọn rèé plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero bí o ṣe jẹ́ nìyẹn plus three four six zero three eight four zero eight five zero tó àdúrà kí wòye pápápá ẹ̀yin olólùfẹ́ kí wọ́n ṣojú pátápátá o wọ́n ní mo fẹ́ máa rí àtẹyọkọ ayé ò ní bó sọnù lọ́wọ́ ẹ̀yìn torí báyé bá bọ́ lọ́wọ́ ẹni ọ̀dẹ̀ láàdì ikú ọ̀wọ́ nífìlẹ̀ ẹ̀yìn ṣòde àrùn nífìlẹ̀ ẹ̀yìn ṣọ̀ọ̀dẹ̀dẹ̀. àmín. gbogbo yín lè máa rí wò bí ràn ikú hmm. ọ̀wọ́ ní ẹni kẹ́ni nínú gbogbo wa mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé hmm. ọ̀hún mẹ́rin kan ń bẹ tí wọn ò fẹ́ràn ara wọn olórí ibú wọn ò fẹ́ràn olórí ire ata ò fẹ́ràn ojú bẹ́ẹ̀ ni aṣọ funfun ò fẹ́ràn epo pupa pàpàmàrì ọkọ ò fẹ́ràn àlè ọ̀tá tí bá léyìí bí ò bá dẹ̀ yìí yóò ṣubú ni lọ́sẹ̀ lẹ́dùn mọ̀rẹ́ ọba ọwọ́ nílé ọgbọ́mọ̀sọ́ hmm. ọgbọ́mọ̀sọ́ ọgbọ́mọ̀jú ogun ọgbọ́mọ̀sọ́ ọmọ fún ogbó ọjà ìlú tí wọ́n sì ń jẹ́ kàrà tán kí wọ́n tó mú un kọyọngọlé hmm. nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́wọ́ mọ́ ọmọ ẹlẹ́jọkọ̀ hmm. èjòkọ̀ ọmọ ẹlẹ́jọkọ̀ èjòkọ̀ mọ ẹbí bá a bá ròde a máa tọrọ aṣọ hmm. bá ròde a máa ẹ̀wù bàbá tani jẹ́ tọrọ ejò lọ́wọ́ ẹ̀yìn ògbómọ̀ṣọ́ o ògbómọjú ogun ìlú ògbómọlá o ìlú ṣọ̀gbọ́n ogun lọ́lá o ṣe bóun ni wọ́n kọrí kí ọgbọ́mọ sọ ọgbọ́mọ sọ́mbà ọjà ọlọ́gbọ́nú òṣèbẹ́yẹ lásán làjàgùnmadé bá a ṣe ni ọgbọ́mọ sọ ọ ọgbọ́n ọjà jàjàjà ọgbọ́n ọjà jàjà kọ́kọ́ wọn lọ́gbọ́mọ sọ alẹ́ e o <laughs> ọgbọ́mọ sọ ajílẹ́tẹ́ hmm. ibi wọn ti ń jẹ ká tán kí wọ́n tó mú kọyọngọlé ibi bàbá yìí pèrè sí ni wọ́n pè ní eléyìí Ògbómọ̀ṣọ́ o ibi bàbá yín pẹ̀fọ̀ sí ni wọ́n pè ní ìsàlẹ̀ àfọ̀n nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́rọ̀ mọ́ ọmọ ọlọ́dọ̀ kan tẹ́rẹ́rẹ́ o mo gbọ́ bọ́ wọn bá dọ̀dọ̀ ọba kò bọ́jú nínú ilé àwọn bàbá bẹ́yìn ó ti dọjọ́ mi. ọjọ́ rí ọjọ́ rí. bàbá nípa ìjọba àdùn sí ilé tí o hmm. fẹ́mi làdùfẹ́ o àdùfẹ́ alẹ́ yìí lóhùn tí wọ́n rí hmm. àdùfẹ́ alẹ́ yìí lóhùn tí wọ́n sọ arẹwà lóbìnrin olórí ìrẹmọ kí QH Radio International ṣẹ̀tàlẹ̀ mi ṣe é tó ayé ìgbẹ̀ǹgbẹ̀ máa wọlé bọ̀ lẹ́rọ̀ ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ọjọ́ òbí tẹ́ wá ń fẹ́ kán bá yín fi ewì kán bá yín fi ki oríkì ọlọ́jọ́ òbí dáadáa ó lè jẹ́ oríkì ọkọ yín ó lè jẹ́ tìyàwó ó lè jẹ́ tọmọ ó lè jẹ́ bàbá tàbí màmá yín ló fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìyẹn birthday tí wọ́n fẹ́ kí wọ́n bá yín fi ewì kí wọ́n bá yín fi gbé oríkì wọn lárugẹ fún ti ọjọ́ ìbí tí wọ́n bá fẹ́ ṣe ẹ kàn sí wa nínú iṣẹ́ QH radio àdùfẹ́ iléèwé àbáyé ṣe tó máa dùn tó máa lárinrin tó ayégbègbè ọ̀rọ̀ yẹn nìyẹn o wọ́n ní etí náírà má lè sọ èmi ètí ẹ̀kọ́kọ́ gbàgbọ́ pé ó lè ṣẹlẹ̀ but wọ́n ní bó ṣe jẹ́ gangan làwọn ṣe sọ fún mi yẹn pé náírà má lè ní owó tó máa ń san fún Mohbad inú àkáǹtì ẹ̀kọ́ lòun máa ń san sí wọ́n ní in fact naira marley gan rò pé ah, irú kí ni gbogbo ilé ìpè but ó rí pẹ́rọ̀ ọkọ àti ìyàwó dá sí wọ́n ní nínú àkáǹtì màmá tó bí Wùmí àtàbúrò ìyá Wùmí ni wọ́n sanwó sí mú ni ah. ṣó possible ṣá èmi ò gbàgbọ́ pé ó lè ṣẹlẹ̀ wọ́n ní bó ṣe jẹ́ gangan nìyẹn pé kí n má dáhùn tẹ̀ ah. a jẹ́ pé kátàrí ọ̀rọ̀ yẹn ká gbé wá sí iwájú mọ̀lẹ́bí ká gbọ́ nǹkan tí àwọn mọ̀lẹ́bí máa sọ lórí ẹ̀ bọ́yọ̀ náà tiẹ̀ ti gbọ́ torí pọ̀pọ̀lọpọ̀ ìgbà ló pọ̀ gan máa ń ṣáájú àwa gan gbọ́rọ̀ ọ̀rọ̀ rí o ojú wo ni ààyè gbẹ̀gbẹ́ fi rí kó tó nípa máa taari ọ̀rọ̀ sí ọ̀dọ̀ àwọn aráalé. ẹ ṣe olóòtú bó kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ alẹ́ kan sí pé a kó àsìkò yìí ọ̀rọ̀ tí àtúgbéwá yìí olóòtú ọ̀rọ̀ tó jẹ́ wípé nígbà tá a bá parí kò bá dáa kí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa ká fi ṣe ẹ̀kọ́ kọ́ nítorí pé tẹ́ bá ti ẹ̀kọ́ kọ́ wo àkọlé ọ̀rọ̀ yìí gan wípé Naira Marley sọ wípé gbogbo owó tó máa ń san fún Mohbad ìyá ìyàwó àti àbúrò ìyá ìyàwó àkáǹtì wọn ló máa ń sanwó Mohbad sí gbogbo àwọn bàbá wa àtàwọn ọmọ tó máa ń gbọ́ pátápátá ká máa fi àwọn ilé ká máa fi kọ́gbọ́n ilé tí àwọn ọmọ wa ń lọ tàbí ilé táti lọ fẹ́ ọmọ ó ṣe kókó. olóòtú nígbà tí ọ̀rọ̀ kóòtù bá máa bẹ̀rẹ̀ nígbà tí a máa invite Naira Marley kó náà wá sọ tiẹ̀ àwọn ọ̀rọ̀ tí a ò tí ì gbọ́ rí nígbà tó bá ń tẹnu Naira Marley jáde nítorí pé Naira Marley gan-an ó mọ ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ Mohbad ju bàbá àti ìyá Mohbad lọ. ó súnmọ́ Mohbad ó dẹ̀ súnmọ́ Wùmí. bẹ́ẹ̀ni hmm. tí ó bá mọ̀ rárá pẹ̀lú relationship wọn Mohbad máa ẹ̀ Naira Marley máa mọ eighty percent torí pa tiẹ̀ gbogbo pé ọdún ẹ̀gán náà ń gbé àtọ́kọ àtìyàwó. torí tẹ bá tiẹ̀ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ wípé gbogbo owó tí Naira Marley máa san fún Mohbad àkáǹtì ìyàwó mi àti àbúrò ìyàwó ló ń sanwó sí. in mi ì gba ọ̀rọ̀ yẹn gbọ́ wọ́n ní bó ṣe jẹ́ nìyẹn. olóòtú kaba ní tilẹ̀ ń tọ́lọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí hmm. ọ̀rọ̀ tó bani lọ́kàn jẹ́ ni nítorí pé ọlọ́run ti fi ikú bo Mohbad láṣìírí. ó ti fi ikú bo láṣìírí. tí ìmọ́lẹ̀ ìlérí olúwa tó bá wà lé ayé ni àwọn ọ̀rọ̀ irú ọ̀rọ̀ tí Naira Marley sọ lónìí ọ̀rọ̀ tó yẹ kéèyàn kéèyàn pé Mohbad jókòó kéèyàn bá wí ọ̀rọ̀ tó yẹ kéèyàn pè jókòó kéèyàn bá nítorí pé ọ̀rọ̀ tó tó ìbáwí ni ọ̀rọ̀ yìí láì ṣe pé bàbá bàbá àti ìyá ẹ ti kú wọn ti lọ pé ò lẹ́bí mọ́ tó o bá ti wà ní bàbá àti ìyá mọ́ ṣé àkáǹtì ìyá ìyàwó ló wá kù ìyá ìyàwó láti máa san gbogbo owó iṣẹ́ tí wọ́n ń ṣe láti òwúrọ̀ ọjọ́ rẹ̀ abájọ tó fi di pé òṣòrin jáde tó fi bẹ bàbá ẹ̀ bókí tó bọ́ sí gbogbo bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ra létí ká padà sẹ́yìn gbà tí ọ̀rọ̀ ikú Mohbad ṣe bẹ̀rẹ̀ ó láwọn ọ̀rọ̀ kan tí Naira Marley sọ jáde gbà yẹn. nítòtò owó ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. bọ̀ látàrí pé ọ̀rọ̀ tí wọ́n ti sọ pé Naira Marley ló pa Mohbad kò jẹ́ ká lè wo orí àyẹn. ọ̀rọ̀ tí Naira Marley ń sọ ìgbà tí fídíò jáde wọ́n sọ pé wọ́n edit fídíò ni normally sọ fún yín pé gbogbo tó bá ń dùn lọ́kàn àbí gbogbo tó bá ń dọkẹ́ ẹ̀ láàmú. ok tí ó bá lè sọ tó bá jẹ́ ìyàwó ẹ̀ náà dẹ̀ ló ń dà láàmú. Hmm. ìyàwó ẹ̀ máa lọ sílé ìyá ẹ̀. ok ok nínú nínú fún conversation kan tí wọ́n jọ ṣe. kì í ṣe gbogbo ọ̀rọ̀ ọkọ àti àwọn èèyàn ń dá sí ṣùgbọ́n gbogbo ohun tí Naira Marley ń sọ òun sọ on the level of business aspect ló fi bá a sọ̀rọ̀ kò bá sọ̀rọ̀ nípa tọkọ àti àwọn pé kí ló ń ṣẹlẹ̀ ẹnu ilé yín. ok ó ní owó tó bá ń dà láàmú. ó láti feel free. ó yẹ kó feel free látàrí olórin tó jẹ́ borí pé kò fi fúró dẹ̀ fi yẹ pé tó bá jẹ́ ìyàwó ẹ ló ń dà láàmú kó jẹ́ kó máa lọ sílé ìyá kó lọ sílé wọn. ìfìlè ní freedom ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ti jáde nípa ọ̀rọ̀ tí Naira Marley ti bá Mohbad sọ. Hmm. láti bẹ̀rẹ̀ dẹ̀ ní nígbà tí bàbá Mohbad ló lọ kí Mohbad nílé táwọn Naira Marley wà ń bẹ̀ tó ní pé Naira Marley jẹ nínú oúnjẹ Mohbad tí bàbá yẹn sọ wípé ah tó bá jẹ́ lóòótọ́ ló ń bá ọmọ ọjà ló máa tètò ọmọ kò ṣáà ní jẹ nínú oúnjẹ tí oúnjẹ hmm. lọ́wọ́ ṣùgbọ́n. ó ló bù jẹ́ nínú oúnjẹ. látàrí ọ̀rọ̀ tí a ti gbọ́ láti bẹ̀rẹ̀ pé Naira Marley ló pa bùbá kò jẹ́ ká tiẹ̀ lè sí. àwọn èèyàn tó ló ń pretend ni ẹ má da lóúnjẹ aré. bàbá bùbá nìkan ti gbà bọ̀dé ńgbà yẹn. Hmm. ó máa ń pa ikú ọ̀rọ̀ tó ń bani lọ́kàn jẹ́ ni wípé gbogbo iṣẹ́ tí Mohbad ṣe láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé ẹ̀ tó ti wọlé fún un Mohbad ò lè create account fún rẹ̀ ní àbí báwo ni láì ṣe pé ẹnìkan ló gbé wá Amẹ́ríkà tó wá ń fi account ẹnìkan fi ń ṣiṣẹ́ tó bá ti yẹ pé ìlú tí ò ṣe ìlú ẹ ní Nàìjíríà á ní pé bóyá. lẹ́kọ̀ọ́ tájọ wà hmm. gbogbo owó tó bá wọlé fún àkáǹtì ìyàwó àkáǹtì ìyá ìyàwó àtàbúrò ìyàwó àbúrò ìyá ìyàwó ló ń wà hmm. gbogbo instagram page everything ìyàwó mọ̀ gbogbo gbogbo whatsapp contact gan ìyàwó mọ̀ ó wá jẹ́ pé ìwọ kan ti gbéra ilé àwọn ah, ìyàwó olówó ìjà tí gbogbo wa ń tà rẹ̀ ń jà ní ìsìn fún justice ọ̀mùwà torí wọ́n ṣe ṣekú pa ni o kó má bàa ṣẹlẹ̀ sọ́mọ ẹlòmíì ìbáde kan ti fààyè kó ara ẹ̀ lẹ̀. ó dùn yẹn gan. ìjà táwa ń jà ni wípé kí wọ́n má tún ṣẹlẹ̀ mọ́ àti káwọn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kan tún fẹ́lẹ́ ìkọgbọ́n nítorí pé Mohbad kan ti ó ti gbé sàárẹ̀ ààrẹ sílẹ̀. fúnra rẹ̀. fúnra rẹ̀ pẹ̀lú látàrí nǹkan tí Naira Marley sọ ẹnìwé tó rọra sọ yìí àti ìmọ̀ràn tí ó tún jáde nígbà kan báyìí. tó jáwé ọ̀rọ̀ lálálálá. nítorí tó a dọ̀rọ̀ kóòtù dé òǹkàlùkọ́ àsọtẹnutẹ láti fi ah. ààrẹ gbogbo etí ni mamali dẹ̀ sọ jáde ní ìsìn látàrí pé wọ́n ti bà lórúkọ jẹ́ láti bẹ̀rẹ̀ ni. wọ́n kàn tiẹ̀ ní aramali gan-an tó bá fẹ́ torúkọ ara ẹ̀ ṣe wọ́n láfi kó sọ tó bá mọ̀ nípa. òun náà ló ti bẹ̀rẹ̀ tó ti ń sọ jáde yìí kékeré lè ta gbọ́ tó ra sọ jáde yìí. Hmm, ó ti bẹ̀rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tó rẹ̀ sọ yìí ọ̀rọ̀ bántabántọ̀ rí pé ẹ mọ̀ ẹni tó sẹ́ni ẹ̀sìn kó le hmm. kó wá di pé ìgbélára máa sanwó sí àbí. o lo àkáǹtì bàbá tó bí ọlọ́mọ tó wà láyé o lo àkáǹtì màmá tó bí ọlọ́mọ tó wà láyé. o ò lo tara ẹ. o lo tara ẹ wà lọ lo àkáǹtì ìyá ìyàwó. o lo lo àkáǹtì ìyá ìyàwó ó mú ìpè gbogbo ẹ gbogbo life gbogbo life àwọn àwọn family ìyàwó ẹ ló ń control life ẹ ó pa bàbá tì í bọ̀ tí ṣòro bá dé bàbá lọ́lọ́run jọ́ ṣòro fún un. Hmm. wọ́n nígbà tí ìgbádùn àwọn ẹbí ìyàwó ló lọ́n tiwó ìgbádùn ọba ọ̀rọ̀ yẹn ṣe wà yé mi ó ṣe wà yé mi olówó lọ́wọ́ àwọn ẹbí ìyàwó àti ìyàwó ẹ̀ ń gbádùn bàbá ẹ̀ ń jẹ̀yà níbi tó wà hmm. tó bá jẹ́ bàbá mi ni olóòtú ọba yẹn ká tẹ̀ra wọn jẹ kò ní já fún gbogbo justice for woman tó ń já fún. a rò pé nǹkan tó yé o. torí bàbá yẹn jẹ́ èèyàn ọlọ́run ni ó dẹ̀ ní bẹ̀rù ọlọ́run lọ́kàn. Hmm tó bá jẹ́ àwọn bàbá tó jẹ́ kí bàbá street yẹn ni á ní pé ohun tó wọn mọ́ jẹ ló pa ni. á ní nǹkan tó mọ̀ jẹ ló yọ. yes á ní ó wáyé tí òun náà wáyé tó ó ti bá tiẹ̀ lọ. Hmm. bàbá òtí ẹni kẹ́ pé pé o gba pé justice ọmọ òun. <coughs> mo látàrí pé ìfẹ́ tó ní sí ọmọ yẹn ni. tàbá ló hmm. tọrọ lẹ̀ ká sọ. ká sọ fúnra wa. a ti ṣe àṣìṣe tó pọ̀ lọ́nà kọ̀nà. mo báyìí ló fi kó ara ẹ̀ sílẹ̀ olóòtú Mohbad kò fi pa rẹ̀ sílẹ̀ nítorí pé ikú tó pa Mohbad àti ibi tó kú sí nǹkan kan ti wà ń ni ṣé bí Naira Marley ló sì sọ sí ẹ̀yìn wípé àkáǹtì Mohbad ló máa ń san owó tó yẹ kó mà kó san ìyẹn ní ìjẹ́sà ti mọ́rú díù tí Mohbad ti tó tiẹ̀ strike tó tó ti wọlé sákàǹtì ìyá ìyàwó hmm. àti àbúrò ìyá ìyàwó tó tó fi di pé ikú pa Mohbad tí ogun wọn dẹ̀ wà nílé tíyàwó òde kẹta tí ò kí ẹ̀ nípa bí Mohbad ṣe survive. Hmm. Hmm. torí látàrí ọ̀rọ̀ tí Naira Marley sọ yìí ìyá amúrú díò kan tó ti strike tówó ti wọlé sí account. tó jówó gidi. tó jówó gidi. Hmm. tó dẹ̀ lè jẹ́ wípé ó lè má jẹ́ máìndì Wùmí ní gbogbo tó ń dẹ́wọ̀ inú ilé ó lè jẹ́ láti ọ̀dọ̀ ìyá Wùmí ó lè jẹ́ látọ̀dọ̀ ya wù mí a lè sọ torí bàbá òrà ọmọ kéékèèké wọ́n ṣe nímọ̀ láti ní ẹ̀mí ọ̀dájú ipò ẹni tó ń pa owó wọlé tó jẹ́ káwọn àmì létà wọn wà. tó dẹ̀ ń pa owó wọlé kan fi ń jẹun tẹ̀ fi ń gbádùn. tó fi ń lì ó sì hmm. kú lọ nínú ilé tó dẹ̀ fi kú sínú ilé tó dẹ̀ tún lọ ra kó sí tó dẹ̀ bá mi nínú ilé ẹni tó ń pa owó wọnú ilé fún wọn hmm. tó jẹ́ kó ní oní source of living so olóòtú tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo la ní àwọn agbófinró àbáwọn investigation tó ń ṣiṣẹ́ lóòótọ́ hmm. ọ̀rọ̀ tí Naira Marley lọ́ra sọ yìí. tó rọra sọ yìí. ọ̀rọ̀ tó yẹ ká gbé yẹ̀wò ni. ẹnìkan náà sọ tẹ sọ yẹn. ọ̀rọ̀ yìí tí Naira Marley ra sọ wípé tóun bá ń sanwó sí fún naira ẹ eh, fún ẹ eh, eh, fún Mohbad àkáǹtì ìyá ìyàwó lòun sanwó sí fún àti àkáǹtì àbúrò ìyá ìyàwó ǹjẹ́ ṣáà mo rú àwọn deal ti strike àwọn show ti lọ tó lára ti wọlé sí àkáǹtì ni. tí wọn dẹ̀ mọbi tó yẹ gbà jáde. ìjà mọ yes ǹjẹ́ àìmọye pọ́pọ́tì sáwọn ìyá omi kan tó wá kí fún wọn Mohbad fi lọ síù sílẹ̀. ariwo tí baba Mohbad ń pa gan yẹn. dẹ̀ wà á jókòó títí yà ń jẹ àwọn ká dẹ̀ jókòó àmọ́ ṣẹ́kẹ̀ fún bàbá Mohbad ikú hmm. bàbá Mohbad ṣe gbá ó ṣàwò bàbá tó jẹ́ ìyá ọmọ ò rọrọ ọmọ aṣọ lásán náà ń pariwo mọ́ pé bàbá Mohbad ń wọ aṣọ mi táwọn kan ń pariwo ọdún tó wọ ọdún tó wọ. bàbá yẹn ṣe àwọn kan ló ń jọ rẹ̀ tọ́kù kalẹ̀ ah! inú àkáǹtì yá àyàwó àti àbúrò yá àyàwó táwọn fi ń sọ̀rọ̀ táwọn fi ń jẹun bàbá tó dẹ̀ lọ́mọ. ó sọ́fà ó ta ògbó fọmọdé ń sọ́fà àwọn kan lẹ́tọ̀ wọ́n dẹ̀ jáde wọ́n ń bonú àtẹ́lu bàbá ọmọ ó ṣe sọ pé ọlọ́run ti fi kú bò wá ó ti fi kú bò láṣìírí òun gan ẹ̀ ìjókòó tó yàn ń bá wí ni tí o máa jẹ́ kó ti kú. nítorí pé òun gan òun ló fa ikú ààrẹ òun ah! ló gbé sáré ààrẹ sílẹ̀ ó gbẹ sílẹ̀ ni torí sọ́ọ́rì tó ṣe gbogbo àṣírí kọ́lá fi hàn ìyàwó onúlé òun ti gbé gbogbo ilé ayé ẹ̀ ó ti gbé kẹ́sí ìyàwó ló gbélé lọ́wọ́ ìyá ìyàwó ló gbélé lọ́wọ́ àtàbúrò ìyá ó ti gbélé wọn lọ́wọ́. àwọn yẹn dẹ̀ lọ́gbọ́n lórí dáadáa. wọ́n dẹ̀ mú remote wọ́n dẹ̀ fi bátìrì tó yẹ pé bátìrì ò lè kú ah! wọ́n dẹ̀ fi control life tó dẹ̀ fi lọ. Mohbad tó kú lónìí ẹ káwọn tọrọ ìyá Wùmí àti àbúrò ìyá Wùmí àwọn olùsìn kankan ìbátan tàwọn olówó wà hmm. kò lè sí ọlọ́pàá tó lè buwọ́ pé kankan ó jáde náà ah, ìbúrú tí wọ́n bá tiẹ̀ rí ni. ẹ ṣé wọ́n tó bá tiẹ̀ rí ni tọ́ba nígbà yẹn Mohbad ṣé ẹ̀ta wọn làwọn ti gbà yẹn olú alákàntì táwọn. Hmm. Mohbad ló fa ikú fún rẹ̀ ṣùgbọ́n àpàdà sọ̀rọ̀ tí mo sọ àwọn agbófinró wa ẹni tó bá jẹ́ pé wọ́n lè ṣiṣẹ́. ọ̀rọ̀ tí Naira Marley sọ yìí. ó ti láti ṣiṣẹ́ lé lórí. Hmm. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ kan tí ó jáde látàrí nǹkan kan tí Naira Marley sọ tí wọ́n ló ní gbà tóun sanwó fún Mohbad àkáǹtì tóun máa ń sanwó sí fún ṣáà òun kú pé ikú máa wá tọ́lá mọ̀ pé ikú kan ń bọ̀ níwájú wọn àti mọ̀ pé àtàbàgbé ah, ó sàkáǹtì ó lè di nǹkan báyìí ó lè fa nǹkan báyìí wọ́n ní Naira Marley sọ pé àkáǹtì tó máa sanwó sí fún Mohbad. ṣùgbọ́n ló tẹ̀wá gbàgbà pé wọ́n lórí kò ṣe hmm, ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ tó máa dé court àbí tọ́rọ̀ bá ń lọ Naira Marley aṣọ jù bẹ́ẹ̀ lọ. àmọ́ ah. bí wọ́n ti bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ipe àwọn ò tí wọ́n báyìí tó bá dẹ̀ dúró pé ṣe bówó ni bóun àṣẹṣe tó nìyẹn wọn ò lè dá sọ̀rọ̀ family tiẹ̀ even though wọ́n jọ ń gbé company kan náà ni. tí wàá kà sọ pé wẹ́ẹ́ tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn. olóòtú bẹ́ẹ̀ ká gbàgbé tá a bá flashback ọ̀rọ̀ Naira Marley ó sọ fún wọn ní Marley house pé ká má gbé ọ̀rọ̀ fámìlì wọn àbọ̀rọ̀ pàtí ká má gbé wá. ká má gbé wá sínú Marley house. Hmm. ọ̀rọ̀ business Marley house ni ká má discuss. so iye tó fi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò ti láwọn kan tó ti ṣẹlẹ̀ ó lè jẹ́ pé nípa ọ̀rọ̀ Mohbad àti Wùmí ni kó tó padà ṣerú òfin yẹn. kó tó ṣòfin ẹ pé káwọn máa gbé ọ̀rọ̀ mo rántí pé ó sọ̀rọ̀ ẹ̀. sọtọ́ fi mú nàìjíríà yẹn sọ̀rọ̀ yẹn gbà. nǹkan kankan ló ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. nǹkan ti ṣẹlẹ̀ tó fi lè mú irú ọ̀rọ̀ ẹ wá pé ẹ má gbé ọ̀rọ̀ yìí wá sí mọ́lẹ̀ àwòsí mọ́. ọ̀rọ̀ fámìlì ẹ sọ láàrin fámìlì. sọ láàrin ara yín kì í ṣe mí tọ́dọ̀ fi lè jáde lẹ́nu tó sọ ẹ pé kí ló ń dà láàmú hmm. tí o ṣe concentrate kí ló tí o sọ pé tó bá jẹ́ dá díẹ̀ ni kí tó bá jẹ́ wùmí náà ni jẹ́ kó máa lọ sí ilé ìyá ẹ̀ lẹ́yìn yín wá. kò lè sọ̀rọ̀ fọ́dà pé ẹ̀kọ́ ẹjọ́ ọ̀rọ̀ family kò lè sọ̀rọ̀ fọ́dà ọ̀rọ̀ business aspect ló sọ torí pé ó pé bí mo bá lè ṣe ń ó ti affect ẹ̀ ní máa lẹ́yìn ó ti affect ẹ̀ ní business ẹ̀. Hmm. ẹ jẹ́ kí a ṣe ojú òpó lẹ́fún gbogbo èyí yẹn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí gbogbo wa lájọ ní àdìjọ máa sọ́nà ni a ti ṣe ojú òpó lẹ́wọ̀ two three three five seven eight four eight two nine eight zero. yes ma ẹ káàsán ẹ káàbọ̀ sórí ìtumọ̀. ẹ káàsán mo kí ayé bọ̀ bọ̀ mo kí dj bam àti ya wa ìfẹ́. yes ma ẹ ṣeun ṣe rí ibi tí ẹ ti ń mú ọgbọ́n àti òye ọlọ́run ò ní gba làákàyè yín gbogbo ọ̀rọ̀ tí ayé bọ̀ bọ̀ sọ ọ̀rọ̀ ni ṣe rí. Hmm, ọlọ́run jẹ́ ká fẹ́ ìyàwó tó dàbí ìyá àyàn ọlọ́run má jẹ́ ká kàn fẹ́ aya lásán hmm. ìyàwó ìyá ni hmm. kọ́lọ́run fún wa kó fún wa bẹ́ẹ̀ dẹ̀ ni ọkọ bíi bàbá ẹni ni kọ́lọ́run gbé fún mi ìyá àwọn mi àfẹ̀gbọ́n ìyá wọn àbàbúrò yẹ wọn ò rántí mọ́kàrún náà bọ́kùnrin hmm. èní dẹ̀ lọ́ọ́ rí wọn ò mọ bọ́ọ̀lù àṣemàrí ọlọ́run jẹ́ kó túbọ̀ máa dáa fún wa kò í ṣojú lásán ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad tẹ́ bá rí pé last time mo gbé gbólóhùn kan kọ́nà ṣàforíjì fún kọ́nà jẹ́ foríjì kò bá kó pàṣíṣe rẹ̀ mo ní òtè ló máa ṣẹ̀wọ̀n ra ré hmm, hmm. àwọn tó ti mọ ohun mi nànà gẹ́gẹ́ bó ṣe wí wípé gbogbo wọn ti bá ṣe round bó ṣe wí mi sí ń bẹ̀ o ó wá jẹ́ pọ́wọ́ ẹ̀ ló já mọ́ ó dẹ̀ gbọ́rùn lóríṣiríṣi lóríṣiríṣi pẹ̀lú ẹ̀ náà ó dùn mọ́ra ó fà á mọ́ra ṣùgbọ́n àwọn òbí ẹ̀ ni ò dáa ti ṣe bọ́ ìyẹn pa ó ń kọ́ lọ́ra kú fúnra o wọ́n ti ṣe pa wọ́n ti gbé wò wọ́n rí pé kò níyà bàbá tó wá ní èèyàn ọlọ́run ni kò ń ṣàwọn bàbá tó mọwọ́ yí padà. Mm tó bá jẹ́ àwọn tó mọ́wọ́ yí padà ni àti ìyá wọn ni àtàbúrò yẹ wọn tẹ̀lé súnmọ́ àwọn gan wọn máa sá pátá fún ayé ọmọ wọn ni pé bàbá yìí gbóná ń yeruku ṣùgbọ́n wàá jẹ́ sí opposite side ló jẹ́ àwọn lọ́wọ́ kó gbogbo ẹ̀ mọ́lẹ̀ hmm. ọkọ̀ gbogbo ẹ̀ pátápátá hmm. ọgbẹ́lẹ́mọ̀ báàdì lórí hmm for example Mohbad pé bàbá ẹ̀ ipò òun nílẹ̀ éka bla bla bla bla bla nígbà tí bàbá máa ṣe bàbá pé àwọn èèyàn pé ó kọ́ wá káwọn sọ̀rọ̀ ìgbà tó máa débẹ̀ kan tí Mohbad rí ìyá tó rójú ìyá tó ráwọn àpá ọ̀rọ̀ parẹ́ mọ́ nú ṣe mọ̀ pé bí àkẹ́yẹ̀sí yẹn pé nǹkan kan ti wà ń díẹ̀ wọ́n lọ tán Mohbad tún sọ fún bàbá ẹ̀ pé òun ní lọ́wọ́ wọn òun ní ṣùgbọ́n kò lè confront wọn. ó tún dọ̀rọ̀ eh, placenta ó pe bàbá òun bímọ òun gbé placenta bọ̀ bàbá retí remú kò rí kó gbé placenta dé nígbà tí bàbá tún máa pè pé placenta dá àwọn bàbá mi gbàgbé ń pẹ́ má wọ̀rí ibo lọ gbé lọ àmọ́ ẹni tó lọ sí placenta dè níyì hmm. bàbá ò mọ̀ Mohbad ò mà mọ̀ tó fi jẹ́ ilé ọlọ́run pé ṣẹ́wárí Naira Marley tó sọ̀rọ̀ hmm, ó mọ̀ yìí pé ọlọ́run á jẹ́ kí ayé ẹ̀ túbọ̀ dá ó mọ̀ pé nǹkan ti bàjẹ́ fóun tán ṣùgbọ́n tó wò bá tètè yẹ ẹsẹ̀ ń kúrò nínú nǹkan tó wà lẹ́yìn á kàn máa rántí pé Naira Marley ti kọrin eré rẹ̀ òun ló ṣe yá ń sáré sọ àṣírí ṣé mọ̀ pé nínú íńtábìù tó ṣe pẹ̀lú máa yẹn ó ní gbogbo ọ̀rọ̀ ilé wọn òun ò fẹ́ lọ́dọ̀ gbogbo àwọn gúùpù ẹ̀ ó ní nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè bá Mohbad sọ̀rọ̀ tó ó máa padà lọ sọ fún hmm. mi. Hmm. ó ní kò sí nǹkan náà náírà má lè sọ bẹ́ẹ̀ ó ní bàbá ṣe ń kúrò tí Mohbad ń kúrò lọ́dọ̀ yín báyìí gbogbo nǹkan pátá ló lọ sọ fún mi ó ní nǹkan tí òun bá dẹ̀ ní kó ṣe ló máa ṣe òun bá kò sí nǹkan tí ẹ lè sọ nǹkan tábẹ́ bá wí ni tí mò ń bá sọ ni wọn bí mo bá dìde láti yí òun padà ká lè fi máa fojú lásán kan o irúfẹ́ wo nìyẹn aláàjì èmi ti ṣọmọdé rí ẹ̀yin náà dẹ̀ ti ṣọmọdé rí ta ló gọ̀ tó yẹn irúfẹ́ wo nìyẹn kò sẹ́ni tó gọ̀ tó yẹn tó máa fi ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti wọ́n ti wọ́n ti mú sátidé wọ́n ti fi gba sunday lọ́wọ́ ẹ̀ wọ́n ti yí gbogbo ẹ̀ padà fún nígbà tó jẹ́ pé ìyá ṣán lọ bí igbó bàbá tó dẹ̀ wà ó máa máa dùn kó máa jẹun kó jẹ èèyàn kó ṣe gbá kó máa ṣe kápẹ́ńtà kó máa ṣe gbá tó kọ́ máa ṣe níbo ni bàbá fẹ́ sáré sí kò yẹ yín nǹkan tó fi ń ṣe ìyá fún ni ẹ tó ṣe bàbá fún tó kónú àfẹ̀dọ̀ wọ́n kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ fún so nǹkan tó ṣẹlẹ̀ sọ́rọ̀ Mohbad nìyẹn tó bá pè é wọn máa lè ó máa túbọ̀ sọ̀rọ̀ jáde sí o ó ní àkáǹtì méjì yẹn lòun máa sọ ó ṣe máa tó mo sọ̀rọ̀ àkáǹtì náà fún yín sometimes last week nípa àkáǹtì mẹ́ta ni pàápàá pípẹ́ òun mi náà tún ní kan owó kan máa ń wọbẹ̀ tó jẹ́ Mohbad Mohbad tí wọ́n wá káùntì fún rẹ̀ tó jẹ́ kẹrin ó máa ń fowó díẹ̀ díẹ̀ sí bẹ́ẹ̀ fún Mohbad ò dá kò fún èèyàn ní owó rí from his own pocket or from his own account kò ṣe é rí gbogbo owó tó bá máa ṣe àtọ̀dá àwọn ohun mi ni kò ṣe lásán ọlọ́run jẹ́ ká rí ìyá bí ìyá gidi ni. Mm níbi tí ò bá sí ìyá wọn ní ìyá ni wúrà bàbá ni kìkì hmm. níjọ́ tí wúrà yẹn bá ti fọ́ tán ó parí nìyẹn. kò sí nǹkan hmm. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó dàbí ìyá láyé. ẹ ṣeun mi wá. bàbá bàbá gbogbo ayé ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bàbá gbìyànjú. Hmm. bàbá ni bàbá ẹ̀ ọlọ́run á ṣàforíjì fún Mohbad. káwọn ohun mi ọkàn tì a rí èèyàn bíi ààrẹ tó máa fẹ́ ọmọ ẹ̀ ààrẹ èèyàn bíi ìyẹ́ ẹ̀ tó máa jẹ́ ìyá ìyá ọmọ ààrẹ èèyàn bíi ẹ̀gbọ́n ẹ̀ fún fún àwọn ọmọ tó bá bínú jáde wọ́n máa ṣe ẹ ṣeun ẹ kó àwọn ìpàdé ẹ ṣe. ẹ lè mà ẹ kúrò lè mà àbí ọ̀sán ìrọ̀lẹ́ lọ́dọ̀ tiwa. <laughs> ọ̀sán ni lọ́dọ̀ tiwa o. ẹ ṣeun mọ́mì ẹ ṣeun ma. mo ń gbọ́ programu mi. bẹ́ẹ̀ni wàá ní kí n dá sí o. yes ma ẹ ṣeun mọ́mì. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé bí ẹni tó sọ̀rọ̀ yẹn ṣe sọ ojú lásán kọ́ ni ọ̀rọ̀ Mohbad ṣe rí ìyá Wùmí àti àbúrò ìyá Wùmí ó rọ̀ǹgì pátápátá pé àwọn ní àkáǹtì wọn wọ́n ti máa sanwó sí ibẹ̀ yẹn lẹ ti máa mọ̀ pé kì í ṣe ilé ire ni ọmọ yẹn ti jáde hmm. kò sí ibi tí wọ́n ti ń ṣe kì í ṣe ilé ire ló ti jáde tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ṣe mo mo fi àsìkò yìí mo fi kí Naira Marley pé ó ṣe é fún nǹkan tó sọ yẹn ṣùgbọ́n tó bá tún mọ àṣírí míì kó jọ kó tú síta eléyìí tí ẹ ti fi hàn ń sìn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti fi hàn pé yes wọn ní ní ìsinmi wọn ní ní ìsinmi èyí tó kù kó sọ síta very very wrong kí ni àkáǹtì Mohbad kí ni owó tọmọ yẹn ń jìyà fún kí ló lọ ṣe ní àkáǹtì ìyá Wùmí àti àbúrò ìyá Wùmí I've never had that ṣé ẹ rí owó yẹn tán bá rò pé àwọn náà á gbádùn ẹ̀ wọn ò lè gbádùn ẹ nemesis yẹn ó máa cash on them ni hmm. ẹyin tí ò yé wọn nìyẹn àti ráwọn tó ti ṣe ńgbà tá wà ń kékeré ọjọ́ alẹ́ wọn korò ni hmm. bí ó korò ju ewúro lọ so nǹkan ọpọlọ àwọn èèyàn míì ọpọlọ wọn ó yẹ kó ṣiṣẹ́ fún wọn pé ohun tí èèyàn ò bá jìyà fún kò lè gbádùn ẹ̀ hmm. èèyàn ò dẹ̀ kí ń ra ọjà ẹkún ó fi pa owó ẹ̀rín kò ṣeé ṣe kò ṣeé ṣe tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n rú ìwà yẹn kó lọ ronú ìpìwàdà kó dá gbogbo nǹkan tó jẹ́ tọmọ yẹn kó dá padà fún bàbá ọmọ yẹn bí nǹkan tẹ́ni yẹn sọ ṣe rí ìyá Mohbad kì í ṣe ìyá gidi kì í ṣe ìyá gidi òun ni wàhálà tọmọ yẹn ní ọwọ́ ìyá yẹn ni mo sọ́rì láti sọ mo sọ́rì láti sọ so gbogbo àwọn ìwà tó dẹ̀ ń hù tó ń gbé jáde ó ti jẹ́ kéèyàn ọmọ orí èèyàn tó jẹ́ nígbà tó ń sọ pé ẹja kó ń ṣe lè kó ń ṣe lè àwọn tí ò jẹ́ pé àwọn ló bí ọmọ wọ́n ní ẹ ṣe DNA wọ́n lè mọ̀ bóyá ọmọ ọmọ Mohbad gidi ni ìwọ tó jẹ́ ìyá wọn ló ó bẹ̀rẹ̀ sí ní ṣépè ó sọ what kind of nonsense is that. Hmm. so ẹ wo ọlọ́run á bá wa máa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn. àmín mọ́. ẹ máa bẹ́ẹ̀ tó lọ ọlọ́run wàá bá wa tọ̀ mọ́lẹ̀. ẹ ṣe mọ́ mi. ok ẹ ṣe mọ́. ẹ ṣe. ẹ lọ kí ẹ lọ ẹ kú ọ lẹ. ẹkú ṣe ẹkú ẹkú àtàwọn ẹkú gbìyànjú náà. yes sir. ọlọ́run máa fún yín ṣe. àmì sọ. gbogbo ìṣègùn àti ẹgbẹ́ alẹ́ ẹ̀kọ́ ìṣègùn alẹ́ ẹ̀kọ́ náà mo fẹ́ ṣàkíyè pè yín sórí aago bẹ̀tí ìṣẹ̀bẹ̀ ayé pè yín tẹ̀lé kí o fi sí ẹ̀kọ́ parí. yes sir. nípa aláwọ̀ ti yẹ sọ nípa ti gọ́ọ̀kan Adeleke ìjọ tó kọ́ síwájú kótópọ̀ yẹn bẹ́ẹ̀ àwọn èèyàn bílẹ̀ àwọn ọ̀dọ́ ní Nàìjíríà ká má bílẹ̀ àwọn ọ̀dọ́ àkọ́ ní Nàìjíríà o àwọn ọ̀dọ́ gan sọ̀rọ̀ fún wa wọn. ẹnìyẹn sọ ọ sọ̀rọ̀ rọ́bìṣàn kan pa mí wípé nígbà tí ọmọ àwọn kéèké pé wọ́n fọ́ ẹ̀tọ́ pọ̀ níbi wọ́n fọ́ ní méjì ní ibi tí wọ́n sọ̀rọ̀ dàbí nàìjíríà wọ́n yìí kó ọlọ́pàá àdúgbò èlò lọ́dọ̀ lè ní àwọn àkùnjìbá yìí sọ̀rọ̀ ọlọ́pàá lè kọ̀ owó kò mọ̀ dání bí wọ́n fẹ́ àrẹ ìsìn nìkan wọ́n àrẹ ìsìn pẹ̀lú agbèlè wọn ni pẹ̀lú báńkì wọn bẹ́ẹ̀ sí nàìjíríà ìbọn náà ń gbé dárí tàbí ìbọn tí ó dúró lórí ìṣẹ̀ṣẹ̀ ìṣọ̀lá àpẹẹrẹ mọ́bí sọ̀rọ̀ bọ̀tà sọ̀yìn kámọ́ àbílẹ̀ àwọn ọ̀dọ́ ara ọ̀dọ́ wíwá ọ̀tá wà lábọ́ọ̀dù kan àti sọ́jà fámìlì wọn ni ẹ̀yin ọkàn ló mọ̀ kó jàkà bí mà wọn ọ̀dọ́ gọ́ọ̀mẹ̀ntì gangan ni ò dáa gbogbo àwọn tó ní ni wọn dáa tí wọn tó tó yà mí sàtẹ̀jọ́ gbogbo wọn bàtà àwọn ni wọn dáa ṣùgbọ́n àwọn náà wá síbi ìmọ̀lẹ́ ìbò ṣe rí ṣé ìtajà ṣe ní ìbò ṣe rí káwọn jìkà bẹ́ẹ̀ iná wà sí Dangote nìkan ní gbogbo náà náà kò jẹ́ sọ̀wọ́lé gbogbo gbogbo gbogbo gbogbo mọ̀jì ká bímọ àwọn ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ kan bí àwọn ọ̀dọ́ lé àwọn ọ̀dọ́ lè ṣe ju táṣe yẹn náà lọ. ipò gáyọ̀ làtọ́ ẹ̀fẹ́ ti pèsè aṣọ lásán wọn lé tábà gbárùn yẹn kalẹ̀ pàṣẹ tó a ti tí o tún àpọ́lọ́ jẹ tó bá gbin tó a tó fún àwọn ọkùnrin wa fi tó a fi tí sì nìyàn wà láti tí o tí o sì yóò máa jẹ́wọ́ ẹ̀ láì fún àpọ́lọ́ gáyọ̀ yẹn. kọ́mọ̀ ti ká bímọ àwọn ọ̀dọ́ tí o tọ́ tí wọ́n ní ẹ̀ka lọ́wọ́ kí lóò àtọ́ tábìlì tábìlì kò tẹ̀ dára wọn. kọ́mọ̀ sọ àgbọ̀mọ́sọ pé kọ́mọ̀ gbìyànjú ara àwọn ọ̀dọ́ wọn lè lẹ́yìn bùbá ìjọba ṣe ti wà lóòótọ́ àtọ̀tọ̀ ní sí tó bá gbé tó bá gbé táwọn ẹ̀rọ ṣe kíláàsì àkọ́kọ́ àwọn ìjọba ìpinnu àti tí wọ́n tó àkàrùn kò wọ́n ní ṣáàgà ìpinnu àti lò. bàbá wọn fẹ́ẹ́ yàrá ìmọ̀ ṣòfò káàkiri ọmọ ìjọba máa parí ìdá tó bá gbára káyọ̀ tó ti kú láfíà wọn ní lórí kọ́ protest náà. ìdúró yìí ti yẹn tó kọ̀wé sórí yẹn ká má bí màá ọ̀dọ̀ gọ́ọ̀mì ìjọba nìkan bí. àyè tẹ bá ń sọ òtún ọgbà kan rí mo sọ pé pàtí ìfòsílẹ̀ ìgbà náà ni. Hmm. o ní ó ti ká mọ̀ sílẹ̀ ìgbà àwọn platform kan tó máa ń wò bẹ́ẹ̀ sí ìyẹn ni dáńgá kan wọ́n pè ní ìpínlẹ̀ àwọn yẹn rí mo kàn máa ń tọ́ ọ̀kẹ́ tó bá fi jáde. Hmm. wọ́n sọ wípé tó yẹ tẹ́lẹ̀ yìí tó wọ́n sọ wípé mohbad àkáàtì mi títọ́ ní ti màmá ẹ̀ àti àti màmá ìyàwó ẹ̀ ìyá wùmí àti tẹ̀gbọ́n wùmí ló ń bẹ̀rẹ̀ báyìí fi àyè ìgbésọ̀rẹ́ ọ̀yẹ̀ ká lóyún wọn tí òfin ìdíyẹ tó jẹ kó wá kó kó kó gbòógì torí pé ní wọn sọ pé wọn sọ pé wọn sọ̀rọ̀ kan níṣẹ́ wọn sọ wọn sọ pọlísì wọn tó sọ̀rọ̀ kan kọ bẹ́ẹ̀ ní pápá ọ̀tọ̀ sọ wípé ayé kan ṣèyàn ayé kan tó ṣèyàn ẹ ìgbà tí ẹ bá lo bí tí wọn ti òun kan sílẹ̀ fún mi tó ń béèrè pé fóònù òun kọ àbí àbúkẹ́kọ̀ọ́ kò ṣe kí ní bàbá ẹ̀kọ́ ẹ̀mí ó yẹ kí ó yẹ pé bẹ́ẹ̀ àmọ́ tó fi máa ń mú tìfín ta tó fi gba ọdún àwọn tó ń kó sàkàtì owó tó wà lákàtì Mohbad ẹni tó lọ tẹ̀sẹ̀ tó bá tó bá tó bá tẹ̀ tàbí lákàtì wọ́n tà lẹ́sìn tẹ̀sẹ̀ tó bí wọ́n fi lọ gbà dàbí wọ́n sì gbà kó bẹ̀ wọ́n ìfowó tó rí tébù sàkàtì yẹn tó ẹ̀sẹ̀ gbà wọ́n rẹ̀ gangan wọ́n kàn bí iná ló má gbé ẹ̀dá gbogbo ẹ̀dá ṣe ti ṣe ń gbàgbà ẹni ti bá ṣe ìjọ́ ṣe làgbà tí ò tó bá fi àgbẹ̀ ẹ̀sẹ̀ fóònù ẹgbẹ́ pé orí ẹ̀ bá pè é oyin yóò di ìtọ́jú ẹ̀kú sọ èyí tó wà yìí èyí pé wọ́n bá lè pọ́n sí wéèsì wà náà sí wéèsì náà pàápàá gbogbo tó ń ṣe ẹni sí i wọ́n kàn wọ́n kàn wọ́n kàn wọ́n pọ̀ náà lè yẹn tó fẹ́ lọ́pọ̀ pa wọn ní yẹn. Mm, tó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn nísìnyí ramadi ó ti sọ ọ̀rọ̀ yẹn náà gbàgbé tó sọ ẹni gbọ́ nínú nínú kìnìkì àwọn eh, bókìtì tó sọ ọ̀rọ̀ yẹn pé owó yẹn ń pè é ó dẹ̀ sọ pé báyìí wọ́n gbà akáàtúntì máa sanwó òun sí nìyẹn ipò kan àjẹ́ gàṣíwọ́n gàṣíwọ́n ẹ̀ẹ́dì náà ẹ̀yìn náà iṣẹ́ wo ìwé ṣe tó fi lọ gba tó fi lọ gba ẹ̀ bọ̀dàfọ́lá náà ṣiṣẹ́ ó wá wọ iṣẹ́ owó tó wà lẹ̀ owó tó wà lẹ̀ ó kọjá gbogbo ẹ̀yìn sọ yẹn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yìí já sí kan ti Canada wọ́n tó wà ní Canada wọ́n ní ọba tó náà tó wọn wá tó pè tó pè tó pè yẹn ní gbogbo ọgbọ́n yẹn gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ bọ̀bọ̀ yẹn lọ́wọ́ kí ni bọ̀bọ̀ yẹn fún akẹ́kọ̀ọ́ ìtàn gbogbo orí gbogbo olùbáṣe ń jáde sí gbogbo olùwẹ̀ ń jáde sí akáwé ń jáde sí àwọn tó àwọn tó ń pàkọ̀ gbogbo mi nìyẹn àwọn tó ń pàkọ̀ gbogbo mi nìyẹn tí wọ́n ní owó tó gbogbo tó fi ṣe kò fíìsì bá wọn pàlọ́wọ́ yìí lórí owó bùbáṣe ló fi tún ṣe bùbáṣe ìbùsọ̀ dáta náà ní owó bùbáṣe náà lọ́tún ní lórí ẹ̀ lọ́tún bá fẹ́ fọwọ́lá kọ́lọ́mọ́tì kárí kọ́lọ́mọ́tì kárí kọ́lọ́mọ́tì ẹ ṣeun sọ. ọkọ ẹ yẹn kò kò kò kò kò ní sáàsì kankan tó wà bẹ́ẹ̀. ẹ ṣeun. so ọlọ́run nìkan ọlọ́run nìkan yóò wá yóò wá yóò wá tani yóò wá tani jọ́kì. àmín. so ọlọ́run àyọ̀ mi tó ti gbóyin. ẹ ṣeun. àti bàbá mi kí àti àdùfẹ́ àti bàbá bàbá ìgbẹ̀gbẹ̀ bàbá sọ̀rọ̀ náà. yẹ sà ẹ ṣeun. ẹ ṣeun. ẹ ṣeun sà. ẹ ṣeun sà. so alẹ́ lọ́dọ̀ ti yé ìrọ̀lẹ́ lọ́dọ̀ ti wá ẹ̀ka alẹ́ lọ́dọ̀ yé o. ẹ ṣe sọ ẹ ṣe wọ́n ẹ bá wa dá sí. bàbá tó sọ̀rọ̀ sí mo lè sọ̀rọ̀ dáadáa nípa ẹ mọ̀ pé ní ìjẹta náà tí mo lọ pé àwọn nípa prime boy pé nǹkan tó sọ ló fẹ́ẹ́ fi ẹjọ́ àwọn èèyàn rẹ̀ ẹ wò ìyàwó tó yà ní o ilé ìdíṣẹlẹ̀ sí mi nígbà táwa ní kékeré I'm talking about early nineties nǹkan tí mo ṣe ó ní ọ̀rẹ́ mi kan lọ jí belt ó jí belt yẹn tán àádẹ́ lọ nílé wọn kò tó thirty minutes àwọn àwọn ẹgbẹ́ wa pè pé tiwa ẹ̀ǹgbà yẹn ọlọ́run nǹkan nǹkan pọ̀ ká máa sọ mọ́ nígbà báwo tv wọ́n dẹ̀ gbé flat bá ṣe lọ sí gẹ̀rì yẹn ẹ wò wọ́n na wọ́n na bàtà tì mí lára nǹkan tí mo ṣe mo ní mo jí mo mo mo nígbà tí wọ́n wọ́n ní ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀jẹ̀ ló mú wọn lè gbà tí wọ́n á délé mo sọ fún mọmú tìrì mọmú tìrì lọ yá níbà wọn nìyẹn wọn lọ bára lọ dùn wọn ṣàbà wọn sọ̀rọ̀ wọn ṣàlè kí má bínú kò tó four hours bí ọ̀bọ ẹ̀ ó ṣàjẹwọ́ pé òun fún bẹ́ẹ̀ tiẹ̀ kí nǹkan tìrì kan wá kan bẹ́ẹ̀ mi ẹ wo nàìjíríà tó bá tọ́tọ̀ èèyàn mo lè pa fún yín o nǹkan díẹ̀ ṣe ẹ máa jẹ́wọ́ ẹ̀ so nǹkan tí bá ọ tèmi kàn máa sọ ni pé for now ẹ̀rẹ́ka tí ì blame mo prime boy bukki gbèsè ẹ̀rẹ́ i don't know that reality ọ̀rẹ́nu ẹ̀ ọ̀rẹ́nu ẹ̀ hunters hotel kò dáa tán o ẹni ló máa ń tẹ̀sí ìwé títì ní mọ mi mọ èmi kàn fi ń sọ̀rọ̀ àmọ́kọ́ èmi kàn fi ń sọ̀rọ̀ ní kò náà àti bóyá ká máa fi ẹ̀kọ́ ìjọ àwọn fámìlì wa kó sì lè so ìbí ìwò náà ìsàlọ́ ìwò náà. ok pé kọjá ká ní sùúrù fún prime boy. bẹ́ẹ̀ ni pé ká ní sùúrù fún around the corner tó bá yẹ pé tó tọ́ ló wá sọ bẹ́ẹ̀ tó wá di apl náà ṣe ló wá lóhun tó wá gbé sépè ẹ wà pé díẹ̀ tó sọ fún yín pé kẹ fún wa lẹ́jọ́ kan ká fi ṣe ìpèdè ó kàn ṣe yín náà ni wọ́n ti understand. so ẹ kọ́ ni máa rẹ̀ because ìlú nàìjíríà ẹ kò sí òfin bẹ̀ ẹ wọ ibi báyìí ẹ lọ bẹ́ẹ̀ ẹ mr ibo lè confam nǹkan tí mo sọ yìí tí inú bẹ́ẹ̀ ní pépà ọlọ́pàá kan bá kọjá ẹ̀rù sì máa bàyìn ọlọ́pàá yẹ kan tí black target bá wà níbẹ̀ àgbàtà wà ní ìwé ọgbọ́n máa sá lọ ni níbi tí wọ́n mú ah, oh my god lẹ́kùn àlọ́ ojú just behind now their security is one of the best in all over the world i don't know but it's true sir I think bàbá mo kí o mo tẹ̀síwájú tiwa náà mm, o àti ìgbà máa bísí lọ sà wọn máa fi ṣe sà. hello sir. hello alhaji. ẹ máa kúrò ní sáà. ẹ kúrò lẹ ká sọ ẹ kú ètò. yes sir. ayé gbẹ̀ngbẹ̀. ètò yẹn sà. wọn kì í yan. a kì í ẹ mọ kí àdùfẹ́ náà ẹ kú ẹ kú gbogbo ẹ ẹ wò it is it is well mo ṣe manage alájẹ mi gan ẹ mọ kọ́ tó máa ń pè ní wíńdò àkàndùn àbí kíní kan eh. ló bá mi wọ láti. kíní yẹn ò dára kó fi yín sílẹ̀ o. mi ò dẹ̀ fẹ́ mi ò dẹ̀ fẹ́ gbé lọ́sọ̀ọ́sìpìtì lọ́dọ̀ wa mi bàá gbogbo nǹkan tí ò bá ti yé wọn bẹ́ẹ̀ tọ́ ọ lè lọ bẹ́ẹ̀ làwọn mi. <laughs> ẹ pẹ̀lẹ́. ọ̀rọ̀ á máa ní ìjà bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́. ṣẹ́rí mo dáadáa láti gbọ́ ètò mo gbọ́ kankan ẹ̀ sọ ṣẹ́rí kéèyàn kálá ṣàníyàn kéèyàn máa ní ìyàwó lórí ìyàwó rere ni. then um, ṣẹ́rí ohun bá fún ara rẹ̀ ló jẹ́ kó ti sọ́ọ̀dì ìyàwó rẹ̀ ló ti jẹ́ kó ti sọ́ọ̀dì ọmọ tó ń fẹ́ àti fámìlì tó ti lọ fẹ́ yàwó ó kò ó kò kù gan-an seriously èèyàn èmi tí mò ń sọ̀rọ̀ yìí there was a time tí mo lọ ṣiṣẹ́ ní um, like two years ago tówó yẹn ń wọlé tó ń wọlé steady steady gan mo decide láti máa lamẹ́ríkà yìí ìyàwó mi mò ń lo <laughs> ìyá fàzíà lórúkọ ìyàwó mi mò ń lo báńkì mo sọ̀rọ̀ mi ní bank of ìyá fàzíà ó ní reason mo dẹ̀ ń tọ́jú mo dẹ̀ ń tọ́jú gbogbo bí kinní yẹn ṣe wọlé mo dẹ̀ ń tọ́jú ẹ̀ sí lọ́wọ́ mo dẹ̀ sọ fún wípé ibùn kan tó sọ fún pé kó má jẹ́ kí first daughter bímọ because yẹn alága ńlá ni tó bá ti mọ̀ pé change wà báyìí gbogbo nǹkan tí ó ló máa ma sọ pé kinní kan kinní kan guess what later ó padà sọ fún mi pé aláyé wá sórí ibi tí mò ń tọ́jú kí nǹkan ẹ sí mo ti jẹ́ kọ́ mọ̀ ẹ́ mọ̀ o reason tí mo lè jẹ́ kọ́ mọ̀ ẹ́ mọ̀ is that àìmọ̀ aláàní ọba tó lẹ́bi tí ó bá lọ jẹ́ pé mo lọ dákẹ́ pa èèyàn kan gbọ́dọ̀ mú bí tí nǹkan ẹ̀ wà àdèmọ̀mọ̀ tọ́jú ẹ̀ ní pé mi èmi máa ń náwó ẹni à so that tó bá wà lákàntù tèmi lè máa wọ àtẹ̀yàn tó jẹ́ kí n fún lówó àtẹ̀yàn tí ò jẹ́ fún lówó máa máa wọ wẹ tèmi tó ṣe ń wọlé yẹn náà lèmi náà máa wẹ so what am I trying to say àwọn yẹn wọ́n kàn ya wọ́n ya èèyàn burúkú èèyàn burúkú gidi làwọn pípé yẹn òun tó dẹ̀ ti wá mọ̀ wípé bó ṣe rí nìyẹn kò jẹ́ kó kó gbogbo livelihood ẹ̀ kó lọ kó sí ibì kan bẹ́ẹ̀ yẹn òun náà ló fà á títí di ìsìn yìí ọkọ èèyàn kú táìpù ó ló ń gba lọ́yà kí ló ń gba lọ́yà fún ẹ̀yin ẹ̀yin ti rí rẹ̀ ibi tí kíní yẹn ti strange gangan dẹ̀ báwo lọ́kọ èèyàn ṣe máa kú tó tí wọ́n máa gba lọ́yà tó bá lọ gba lọ́yà gan ṣèbí lọ́yà tó jẹ́ kó wá bọ́kọ ẹ̀ ṣe kú ló jẹ́ ó ṣe wá di gbogbo pọ́blẹ́mù tó tó wà nílẹ̀ yìí so what am I what am trying to say yẹ́n mo pé for a very long time mo ti máa ń sọ pé ọmọ òun mi yẹn ẹ̀wọ̀n everybody mi ò lóun ló pa o but ọmọ yẹn there is a lot of things ṣe ti bàbá ẹ̀wọ̀n bàbá wèrè lọ́mọ yẹn bàbá bàbá mi ò fẹ́ ṣe mi ò fẹ́ ṣe pé bọ̀ ẹ tọkọ ẹ̀kú tí ò gbà lọ́yà láti fi hàn pé wọ́n pa ọkọ òun o wọ́n ti ba yóò ń jẹ́ o òun gba lọ́ọ̀yà láti wá di fẹ́ẹ́ rẹ̀. ẹ̀sìn kan tí mò ń tọ́ òun gba lọ́ọ̀yà láti kí ló fẹ́ẹ́ dáre fún àtijọ́ tí sẹ́mi ò sọ àti ìjọ kòrónà òṣìwọ̀n tó ń ṣe yẹn tó tí ò ti mọ nǹkan tó fẹ́ sọ sí ikú tó pọ̀ pẹ̀ pé ó lọ dáná ebi tó máa pa ebi ló sì máa pa. ẹ̀yọ̀ tá a bá ti sọ̀rọ̀ mọ́ wọn ní opinion pé kéèyàn ọmọ Liam yẹn kí káwọn èèyàn yé sọ wípé kí kó ríru ìyàwó Wùmí o olórí burúkú ni Wùmí alájẹ má bínú mi ò ní sọ fún un olórí burúkú ni Wùmí yẹn olórí burúkú bọ irú ìyàwó yẹn fún lè ààbò èèyàn ṣépè fọmọ ẹni ọdẹyàn bá ń gbàdúrà irú ìyá ẹ kò ń ṣe irú ìyá ẹ ni ó tún gbọ́dọ̀ jẹ́ ìyàwó fọmọ yẹn hmm. mo kàn ní kí n tún. ẹ wo ẹ ṣe ẹ kú àkíyèsí sá ẹ kú àkíyèsí sá. ẹlòmíì náà ẹ ṣe sọ. hello ma. ọlọ́ọ̀lájì ẹ kú ètò. ẹ ṣeun mọ́mí ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo lé o mo kí ṣé ọ̀gùn jíde náà wà mẹ́ẹ̀ àbí ayé gbangba ayé maiti mo kí yín ẹkọ àtàárọ̀ ẹkọ àtúntúnú látàárọ̀ mo dẹ̀ kí ọ̀kan láwọn olórí láàfin ẹ ṣé o god bless you agbádùn ewu yẹn ọkọ yẹn pé àwa báyìí a tí bá tún máa fẹ́ ọkọ kejì máa máa pè yín kẹ wá bá mi kéwì <laughs> god bless you ẹ ṣé gan ṣe àwọn mìtàn kọ́kọ́ pé wọ́n ti sọ̀rọ̀ tó aláàjì honestly torí pé kí ni ẹ̀yin náà rí i pé ọkọ̀ ń ṣojú lásán ọmọ tó ọmọ àtàpátá dìde tó dẹ̀ mọ nǹkan tó ju bàbá ẹ̀ rí ẹ́ tó dẹ̀ mọ nǹkan tó ju òun náà rí tó wá bẹ̀rẹ̀ sí ni máa mẹ́ẹ̀kẹ́ díẹ̀díẹ̀ tí òun arántí bàbá ẹ má jẹ́ ká bù honestly kò ń ṣe ojú lásán òkè yìí náà báwo lèèyàn ṣe máa ṣiṣẹ́ tó máa kówó fún ìyá ìyàwó ẹ̀ àbí àbúrò ìyàwó tí ò lákàntì ṣé mo pé ìgbà tí mo sọ̀rọ̀ lásìkò nígbà tá a fi dá sí ọ̀rọ̀ wùmí yìí náà ni tí mo ní tó bá yẹ pé ìyàwó tó dáa ni tó bá yẹ pé ọmọ tó wá láti ilé rẹ ni tó bá jẹ́ pé ọmọ tó láàánú àbí ọmọ tó rírì lọ́ọ̀bù Mohbad tó fẹ́ kọ́jọ gbégbé sí ayé wọn tùgẹ́dà kọ́jọ bímọ kọ́jọ tọ́jú ọmọ wọn òun gbọ́ngbọ́n ló máa pariwo síta pé nàìjíríà ó yá jẹ́ ká lọ sí joint account jẹ́ ká sí joint account tó bá tiẹ̀ ṣe sí jẹ́ ká sí joint account ọ̀ gbé fúnra rẹ̀ wọ́n lọ ìwọ́n ló ṣiṣẹ́ náà wọ́n ní òṣìṣẹ́ wà lóhùn abaninú wà níbòjì ìwọ ló ń ṣiṣẹ́ tó bá pé ìyàwó tó dání òun ló máa ti sọ fún ọkọ ẹ̀ pé yáyá o látàntì kẹ̀ o fẹ́ kó bá mi ẹ̀ o fẹ́ kó bá mi kó ní ìyàwó ẹ̀ ní ìyàwó ẹ̀ ní ló máa ti pariwo ọkọ ṣe é torí pé ó mọ nǹkan tó fẹ́ ó fẹ́ lo mọ̀ báyìí ni ó fẹ́ lò ó kó lò ó gbẹ kó wá jọ ìfẹ́ nǹkan tó fẹ́ nìyẹn bọ̀ ti wá páàsì bó ṣe wá páàsì tó bá sì fáwọn lè lówó ẹ̀ mo ti sọ fún yín wọ́n ní ẹni tó gbókun àparò àbí kí lẹ́yìn àgbẹ̀ àgbàlagbà ṣe máa ń pa lówe aláàjì ẹni tó gbókun àparò ó hmm. gbá pọ̀ àbí ibẹ̀ ṣe máa ń sọkọ́ nìyẹn wọ́n ti gbókun àparò wọ́n ti gbókun àparò gbogbo wọn pátá wọn ò lè náwó yẹn kọ́ náwó yẹn gbádùn tó bá sì pé àwọn máa gba òógùn olóògùn táwọn máa wá ẹ̀ńjọ́ yẹn wọn ò lè ẹ̀ńjọ́ yẹn ṣẹ́rí ẹni ká má ṣe pé ni bọ̀tẹ̀ mi ò ṣe pé àdàbí ni àdàbí tó bá jẹ́ pé wọn ò jogún ọmọ yẹn tó bá jogún ẹ̀ gbogbo kọ́bọ̀ ẹ̀ tọ́rọ́ kọ́bọ̀ tó wà lọ́wọ́ wọn àrùn tí ò gbóògùn náà máa fi wò àrùn tí ò gbóògùn ṣé àwọn pípa mi ìyọ̀mà lówó lọ́wọ́ tó máa ṣàìsàn tó jẹ́ pé owó yẹn ojú ojú àti owó bówó yẹn ṣe máa dààmú wọn lọ́wọ́ nìyẹn àwọn olùgbà wọn ṣe tiwọn ni wọn ò ṣe tiwọn wọn ṣe tiwọn bọ̀tọ̀ náà ń mú wọn lókè ọlọ́pàá ọba adákẹ́dájọ́ ó dẹ̀ òun ló ń dájọ́ àṣeyípẹ́ wọn mm. òun ló máa dájọ́ yìí so ṣé wàá rí Naira Marley mi ò lè sọ pé ó ṣe mi ìdẹ̀lẹ̀ sọ pé kò ṣe ní àtijọ́ ìgbà tóun náà ṣerú tí tó jẹ́ pé ọmọ sanwó òun ṣiṣẹ́ lábẹ́ ó dẹ̀ sanwó fún ìyàwó ẹ̀ ló dẹ̀ ìyá ìyàwó ló sanwó fún kí ló ń tó fi ká bàbá ẹ̀ lólobó kí ló tó ti fi pé bàbá ẹ̀ kò ní ah, ẹ wò ẹ bọ́ ọmọ yín sọ̀rọ̀ ẹ bọ́ ọmọ yín sọ̀rọ̀ níbi tó dáa báwo ló ṣe máa máa ṣiṣẹ́ tó máa kówó fún ìyá ìyàwó ìyàwó tí ò wá láti léere tí ò rẹni bí ẹwò tó bá yẹ pọmọ yẹn wá láti léere ẹwù gbogbo àgbà ṣe ń pariwo yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ yọjú àtẹ̀gbọ́n kó lọ́ọ́ joyè ìyẹn bàbá Wùmí ṣó yọjú ẹnì kankan nù wọn yọjú kó wá pariwo ìgbà tó mọ nǹkan tó ń gbà lọ́wọ́ Mohbad ẹ jẹ́ kó máa ṣe lọ ọba dákẹ́dájọ́ ọba rínúróde tó bá tẹ̀ tí ó má sì pé nǹkan tó fi ń dùn mí nìyẹn pé kò ń ṣe UK yìí kò ń ṣe uk yìí tó bá jẹ́ uk yìí ṣẹ́rí wọ́n á tírèsì gbogbo owó tó ń san wọ́n á gbowó yẹn padà o wọ́n á tírèsì ẹ̀ tó bá bẹ̀rẹ̀ kóòtù tán wọ́n á tírèsì everything gbogbo ẹ̀ lọ́dẹ̀ máa gbà padà so Naira Marley tó bá fẹ́ wẹ́rẹ́ àkọ́kọ́ eh, eh, rẹ́kọ̀dù eh, tó ń produce gan ti lọlẹ̀ tó bá fẹ́ wọlé bí àrà pátápátá bí Ìyábọ̀ Òjó gbogbo nǹkan tó bá mọ̀ ní kó yà tètè sọ. eléyìí tó ṣe ń sọ yìí ẹ̀hẹ́ eléyìí tó ṣe ń sọ ní oṣiṣẹ́ òun fàtẹ́gùn ni torí tí iná yẹn bá bẹ̀rẹ̀ sí ní ju ẹtọ́ dáadáa wàá fẹ́ o wàá wá bẹ̀bẹ̀ o ní fi rí fẹ́ra so the earlier is the better. Hmm. because bá ti bẹ̀rẹ̀ báyìí gbogbo àti gbogbo wọn sì máa pè fẹ́ gbogbo pátá náà máa pè every one of them àti manager o àti manager o àti gbogbo wọn pátá náà máa pè wá sí ẹjọ́ so Naira Marley tètè máa múra sílẹ̀ tó bá fẹ́ yọrẹ pátápátá tó fẹ́ kọ́lọ́n kó yọnu sí ẹ tó rẹ̀ fẹ́ kí business ẹ kó padà sípò business ò ní padà sípò until you do the right right thing kọ́sọ́mọ hmm. yẹn ò ní sùn ibù gan dadi Falana gan ọmọ wọn gan kọrin tí wọn ò bá ṣe ẹjọ́ ìpòṣeyẹ kó ṣe ọmọ wọn orí tó ń kọ̀ lọ́wọ́ wọlé bí ara ni kì í ṣe pé ó kì í ṣe èpè kọ́ lélẹ́yìí the fact ni so the court is on their side. máa ń wọ̀ kọ́ńkọ́ máa gbọ̀ ẹ ṣe hmm. ọ̀làdé tó ẹ ṣe lọ́nà ẹ ṣe É. mi. ẹ ní ọ̀rọ̀ kọ́tẹ́ yẹn kan. mo ní sáré sọ ọ̀rọ̀ kékeré kan nípa tí mo máa sọ nísìnyí. ok ó yá ẹ sáré sọ rí. nípa ọ̀rọ̀ tí wọ́n sọ pé Naira Marley tó sanwó sákàǹtì ẹ̀yà Wùmí àti ìyá àbúrò ìyá Wùmí pé kí ló dé tí Naira Marley ò tí ò jẹ́ kí bàbá Mohbad gbọ́ mo fẹ́ sáré sọ̀rọ̀ kékeré kan bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Mohbad tí gbogbo wa mọ̀ tí wọ́n dẹ̀ sọ láti tán sọ ní malẹ̀ house pé Mohbad jọmọ tó jẹ́ pé tẹ́ bá ń bà sọ̀rọ̀ tí inú ẹ̀ ló máa ń ṣe kò kí ń gbọ́ tẹlómi àmọ́ ọ̀rọ̀ tí Naira Marley ti bà sọ kí mi ṣe example nísìnyí tí Alhaji Quadri tẹ́ bá sanwó fún mi tí mo dá kan ti bá ẹnì kẹsàn sí ṣé bó wù mí ni ṣé bá wù mí ni màá ní kẹsàn sí bẹ́ẹ̀ ni tí mo dá wá bá mi sọ̀rọ̀ pé ah kí ni yóò máa yẹ no bí mo ṣe fẹ́ ní ẹ bí mo ṣe fẹ́ ní ẹ láyé ẹ má wò ẹ má wò so ẹ náà ẹ ní go for that pé kẹ torí ẹ mọ̀ pé ah, gbàdé right sí ni kẹsàn kẹsàn òfin ẹ bẹ́ẹ̀ ni hmm, síbi tí ẹ náà kúrò lẹ́wọ̀. ẹ lọ ṣe rí Naira Marley. ẹ pẹ̀lẹ́ sọ alájà ń sá padì. ẹ màmá ṣe o tó ẹ bá wa dá sí ní ṣókè o. mo ṣe é kí ní studio ń bẹ o. àkíyèsà yes sir. kí ayé bàbá o. àkíyèsà. mo kí àti ìwà àdákéwì. yes sir. ẹ kú iṣẹ́ ni náà. iṣẹ́ ni bàbá. ẹ ẹ kú ètò náà. ètò náà. ẹ jẹ́ kí n rajá sí ọ̀rọ̀ program kejì tẹ́ ń ṣe yìí ní fẹ́rẹ́fẹ́. ṣé ẹ rí Yorùbá ní ìyàwó burúkú ṣe é fẹ́ àná tí ò gbádùn ni ò ṣe é ní àna burúkú kò ṣe ní bí a bá fẹ́yàwó burúkú tí ìyá àti bàbá tó bá bí ọmọ ẹ̀ tó bá jẹ́yàn rẹ̀ wọ́n máa padà kọ̀rẹ́ẹ̀tì ọmọbìnrin yẹn ṣẹ́ẹ́lí a ti sọ̀rọ̀ nípa àkáǹtì Mohbad a ti sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn tó ń lè bá wa tan ìmọ́lẹ̀ sí ara wọn ni Naira Marley Naira Marley ó lè bá wa tan ìmọ́lẹ̀ sí wọn níbẹ̀ láti ilẹ̀ ní Naira Marley ti ń sọ nípa ọ̀rọ̀ àkáǹtì Mohbad kò ń ṣojú lásán ni Wùmí tó fi lọ mú Mohbad kúrò ní ibẹ̀ kankan from day one tí dáàdi Mohbad ti rí Wùmí pẹ̀lú ọmọ ẹ̀ ni bàbá Mohbad gangan ló yẹ kó ti take action ṣùgbọ́n nígbà tó ti wá jẹ́ pé bó ṣe rí nìyẹn gbogbo ọ̀rẹ́ Mohbad náà jẹ́ ọmọ yẹn náà gbèjù sílẹ̀ Mohbad ló wá tẹ́ bàbá síbẹ̀ òun ló fi jẹ́ tí ikú yẹn tó fi lé Wùmí lọ́wọ́ pé kó padà ṣiṣẹ́ ìyá Wùmí ló jẹ́yàn burúkú ẹ̀já fìyẹn lẹ̀ ọlọ́run bá wa tan ìmọ́lẹ̀ sínú ẹ̀ a kàn ń pe Wùmí lólè pẹ̀lú bàbá Bọ́lá náà tí wọ́n jọ ń gbọ́mọ ẹran jó nítorí mi ìmọ̀ iṣẹ́ tí Wùmí lè gbé fún bàbá Bọ́lá náà bàbá Bọ́lá náà tó lè ní bọ́ọ̀lù iṣẹ́ ẹ̀ gbà gbogbo aráyé ó Nàìjíríà Anova náà ń pe Wùmí lónìí tó bá tiẹ̀ ti ká má pè pé òun ló pa Mohbad gbogbo ọ náà jọ ń gbọmọ ẹ̀rọ jó ẹja fi wọ́n lẹ̀ fún ọlọ́run ọlọ́run adájọ́ lórí ìyẹn aláàjì ẹjẹ́ ń fún ní ọ̀rọ̀ kékeré kan nípa ọ̀rọ̀ gọ́vùnà Adélékè program tẹ kọ́kọ́ ṣe ṣe eré èmi ni mo máa ń pè ni mo máa ń sọ pé lórí program wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ gọ́vùnà Sanwó-Olú lẹ́kọ̀ọ́ bẹ̀ ó ti tó stage tó yẹ tó jẹ́ pé ó yẹ kó fọwọ́ bojú ni o ó yẹ kó fọ́ bójú báyìí níbi tó bá ti ń sọ̀rọ̀ níbi tó bá ti ń sọ̀rọ̀ Mohbad ó yẹ kó fọ́ bójú ni nítorí gọ́ọ̀nà Sanwó-Olú kò kó ipa tí oyún inú ó lè fi ṣe àdúrà fún nílùú Èkó yẹn nípa ọ̀rọ̀ Mohbad ọ̀rọ̀ Adélékè tí ó bá tètè gbé ìgbésẹ̀ yẹn tí mi bá sọ fún yín Alhaji Quadri ó yẹ kẹ́ẹ̀gàn kẹ́ẹ̀ mọ Amẹ́ríkà Amẹ́ríkà sì ti sìn lẹ́ni tọ́nà pa ṣé ẹ rí mò ń bá àwọn Germany mò ń bá wọn ṣiṣẹ́ a ní àwọn Amẹ́ríkà white tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ ṣé ẹ rí tí yóò bá gbé ìgbésẹ̀ gómìnà Ọ̀ṣun ṣètì gan lè fara kó o láti Amẹ́ríkà tí gómìnà bá wọlé sóhun gan sẹ wọn lè mú kúrò lẹ táwọn ẹbí ẹ bá wọlé wọn lè mú kúrò lẹ ṣé ẹ tó gbé kò hùwà ọmọlúàbí o ó fi sẹ́ẹ̀fù ẹ̀mí ara ẹ̀ ó fi sẹ́ẹ̀fù àwọn fámìlì titi ẹ̀ náà ni o ẹ má jẹ́ àparọ́ fúnra wa ó fi sẹ́ẹ̀fù gbogbo ìdílé ẹ̀ ni nítorí ó mọ̀ wọ́n ní Amẹ́ríkà tí ó bá tẹ̀kì aṣọ pẹ̀lú Amẹ́ríkà títí sìn tó yìnbọn fún yẹn wàláì òun kò àfarakó ọ̀tá òdodo ọmọ sọ fún yín ohun tó yẹ kí gómìnà Sanwó-Olú ó ṣe ní Èkó tó kọ̀ tí ó ṣe nìyẹn ẹ wọ ẹjẹ fún ní àṣírí kékeré kan bóyá nítorí twenty between twenty four twenty five ní èkó ọ̀rọ̀ ọlọ́kadà kan ṣẹlẹ̀ gọ́fúnà sanwó-olú ó pọ́lẹ̀ nínú jeep láìpù ni mo wò ó ló bá ó kó èjìkárù báyìí ni ó fẹ́ lè láàmì ẹ̀ nígbàjú ó fẹ́ lè láàmì ẹ̀ nígbàjú ní ọjọ́ yẹn but àwọn ọ̀gá mi kan wá padà sọ̀rọ̀ nípa ẹ̀ ǹjẹ́ bílí pé gọ́fúnà sanwó-olú ó ná gbọ́dọ̀ mọ bọ́n ṣe máa rẹ́sì jẹ́nẹ́rà yẹn wọ́n máa padà arrest general yẹn but wọ́n pa Mohbad ọmọ balẹ̀ kò ní láti dìde kò lágbára láti dìde láti gbé àwọn èèyàn kan dìde ó jẹ́ pé wọ́n ti ṣe investigation lórí ọ̀rọ̀ yìí bí gómìnà adélèké ìdìbò náà sọ pé ọ̀rọ̀ dìde. ayébọ̀bọ̀ ti sọ̀rọ̀ ká ibẹ̀ tálákà kò rí ilé ayé wa tálákà bẹ́ẹ̀ rí ilé ayé wa níbo tí ìkókó bá wọ̀ lù tó bá ń pa ọmọ tálákà bẹ́ẹ̀ ni lóyún kan kọ́ sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni bí ẹ̀ka náà kan kọ́ sọ̀rọ̀ ní olówó ọba bíbá ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ́ ẹgbẹ́ bá ti òkojú wò tí ìkòkò yẹn ó ní ọmọ lọ́wọ́ kan tó kẹta nínú rẹ̀ ẹni táwọn ọmọ àta ìgbésí ayé tí a wà lọ́wọ́ àwọn tó ń ṣe adarí nàìjíríà nìyẹn àmì ìjọba tó ti lè kó pé mọ́ àmì olórí àmì olórí bó tilẹ̀ wọ́n fẹ́ ọ̀tọ́ ní nàìjíríà olórí burúkú kan pẹ́pẹ́ òdì káńsà ọ̀nà of local government for president òdì káńsà ọ̀nà olórí burúkú ayé àtọ̀rọ̀ ni wọ́n nílùú nàìjíríà ọ̀nà àbájá kan tó lóde bàbá tó o ẹ máa tó o. ẹ ṣeun ẹ ṣeun sir ẹ ṣeun ajẹ́pẹ́ ìyókù ká sọ di abala kẹta ètò wa ká dá dúró lápá bíbá yìí tó ayé mi gbẹ̀hẹ́jà máa sọ sọ́wọ́ wájú ẹ ṣeun ṣeun ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ ni ẹ̀yin màmá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa pátápátá ẹ̀ tẹ́tí bá wa dá sí ètò yìí àti ohun tí ẹ̀ ráyè dá sí pátápátá là kéde. ẹ ẹ ó da abala kẹta. pátájọ máa pàdé ní abala kẹta èmi tí tòótọ́ wà ní bọ́ọ̀lù alágbàbí tí ogun ẹ̀ mọ̀ sí ayé bọ̀bọ̀ àti ẹnìkejì mi tó náà wà níbí àlùfẹ́ akéwì là ń kí ogun ayé pé eré o eré kàbìtì. eré kàbìtì tó ẹ̀yẹ̀ yẹn ṣe gan ni a tó bá dé ní abala kẹta ètò wa ṣùgbọ́n a fún yín pé lágbára Ọlọ́run à pẹ́ẹ́lí ẹ ṣé o tẹ́ ń gbọ́ wa. TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o QH TV tẹlifíṣàn dáńgájíá QHTV ló fẹ́ máa wò ògbóǹjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀ QHTV e ló fẹ́ máa wò ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn QHTV e ló fẹ́ máa wò àwọn ètò àwògbádùn lóríṣiríṣi QHTV e ló fẹ́ máa wò ètò eré ìdárayá kò gbẹ́yìn QHTV ló fẹ́ ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. kíkún tó mú ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. àti tiwa létí yìí lárugẹ QH TV lágbádẹ fún ẹ. QH TV Accra and beyond.